Yoruba, Unit 29, Basic Dialogue, Dialogue for Learning. Titi, Titi, Foda, Foda, Duroda, Duroda, Titi Duroda, Titi Duroda, Efo Titi Duroda. ẹ fo títì dúró dá ọwọ́ ọwọ́ òsì òsì ọwọ́ òsì ọwọ́ òsì wà lọ́wọ́ òsì wà lọ́wọ́ òsì. Ilé mi wà lọ́wọ́ òsì. Ilé mi wà lọ́wọ́ òsì. Yé yé yẹyin yẹyin ṣó yẹyin ṣó yẹyin ṣé ó yẹyin ṣé ó yé yín sọnù sọnù ṣá ṣá lè lè nùṣá nùṣá sọnùṣá sọnùṣá lè sọnù ṣá lè sọnù ṣá a lè sọnù ṣá a lè sọnù ṣá tọ́jú tọ́jú dè dè ìrẹsì ìrẹsì dẹ̀wá dẹ̀wá rẹsì dẹ̀wá rẹsì dẹ̀wá tọ́jú rẹsì dẹ̀wá tọ́jú rẹsì dẹ̀wá. or 哦。